Roll. Action. Hello, officer. Ẹ ká sọ ẹ jẹ́ má bínú o. Wọ́n nílò máa ṣe mọ́tò yìí lọ. Wait, wait, wait, wait, wait, put that discount. Èmi ni mo wá actually officer, èmi ni mo wá mọ́tò yìí, bó látẹ̀kọ́ ni kó ti ń lọ kàkàkàkàkà. Ibi ọmọ wa tó báyìí, wọ́n kò dé dún ni, wọ́n kò dé dún ni, wọ́n kò dé dún ni, wọ́n kò dé dún ni gbogbo ẹbí kò ló kọ́ mi tó àti bí ẹtì láì fèsì ló wọ́n fi sá. ẹ̀fọ́ ni pé pé ah. everything ẹ máa dé lu civilian bíi tiwa báyìí níwé mọ́tò òní pé. kí ló ṣe é ṣe wọ́n. kí ló ṣe é ṣe báyìí. kí ló ṣe é ṣe. Thank you very much. Thank you. Thank you. Thank you very much. All right. All right. God bless you. All right. Yes, thank you. Thank you. What the hell?